kí lè rí wọn àwọn lẹ́bi léèrè kí lè rí wọn ẹni tó sọ bẹ́ẹ̀ ló bi léèrè kí lè rí rẹ̀ tó ń gbà dọ́jọ́ mọ́lẹ́kí o bọ́ọ̀lù sọ àlè máa sọ nípa ẹ̀sìn ọlọ́run ní ti ọmọ parí wọ́n lọ sọ pé ẹ̀dọ̀já gbọ́rọ̀ wọ́n lọ sọ pé tóbìnrin bá fi àǹkárá kírun tí ò bá ti jẹ́ lé rẹ̀ kò lè nírun a sì ní kí lè rí rẹ̀ kí rí rẹ̀ ẹbí léèrè ẹ lọ́mọlẹ́kẹ́ òní ọmọlẹ́kẹ́ òsèlè máa sọ ń pẹ̀ sí ọlọ́run tí ọmọ pa rẹ̀ lẹ́yìn ìjábọ̀ sojú ṣùgbọ́n o tẹ bá béèrè pé sábúrú ń bẹ nínú kóbìnrin wọn máa ró àǹkárá jáde àbí léèsì jáde àbí sáfúlẹ́ẹ̀tì jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìró aburú ń bẹ ń aburú ń bẹ ń nípa pé gbogbo ẹni tó bá rorò ó ti gbé ìhòhò rẹ̀ hàn sẹ́yìn pé wọn kì í rorò wọ́n á fún mára wọ́n á fún mára bí ẹ̀yìn wọn ti ṣe ma yóò máa hàn so eléyìí bí ìgbà tá a wọ sọ ni bí ìgbà tá a wọ sọ ni ìdí inú tó fi jẹ́ kó fin ọlọ́run ó dá lórí pé kóbìnrin kó bo ara rẹ̀ látòrí títí délẹ̀ kátìẹ̀ pé aṣọ náà ló ró kó wá níbòrí tó yẹ kó tí máa ti ń bọ̀ látòrí rẹ̀ gbàgẹ̀rẹ̀ ní délẹ̀ so eléyìí ló bò láṣìírí kìí ṣe irú ìtàwọn èèyàn máa ń ṣe yẹn torí pé màtó bá ti ró sọ ó ti fi gbogbo òwò rẹ̀ hàn síta so eléyìí ni so nítorí di eléyìí kọ̀tọ́ kóbìnrin mùsùlùmí kọ́ máa ró èrò jáde torí pé èrò yóò ṣàfihàn báwọn oríkèé rẹ̀ ti ṣe máa eléyìí tí ọ̀fẹ́ yàtọ̀ sí pé kọ̀ wọ́sọ náà. aleykum salaam. ẹjọ tí ẹ ń tra àwọn amadisi àwọn náà máa ń kọ́ pọ̀ sílẹ̀ téèyàn bá mọ̀ dájú pé àwọn náà kọ́ mọ́ṣáláṣí èèyàn gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ àmọ́ téèyàn bá mọ̀ ọlọ́run ṣàforíjì fún un torí bí tẹ́ńtì ń ṣẹbọ́ sọ̀lọ̀ nìyẹn kò sì tọ́ kéèyàn dúró ń bẹ̀ ọlọ́run náà nàbí ọ̀gbọ́dọ̀ dúró ní mọ́ṣáláṣí tí wọ́n dá lẹ̀ nítorí fìtínà mọ́ṣáláṣí tí wọ́n kọ́ nítorí ìpáyọ̀ ọlọ́run lọ́yẹ̀ kọ́ máa dúró naam aleykum salaam ó yẹ káwọn náà wo kọ́ mí fún sẹ́yìn pé ńgbà táwọn ní ṣọ́ọ̀ṣì fẹ́ pé tí wọ́n ní church ya táwọn Yahudi pé tí wọ́n ní mùsùlùmí ní ni kí ló ní tẹ̀ máa ló kọ́ tiwa wọ́n yẹn náà yẹ ló ti sẹ́yìn pé àwọn wọn láti wọn fún yín wọn sì nígbà kẹ́ fẹ́ ọmọ wọn àmọ́ àwọn ní kò fẹ́ ọmọ yín gẹ́gẹ́ bó ṣe tọ́kí ń gbọ́ dáadáa. àwùjọ tó jáde sí tọkàn á pẹ̀lú pẹ̀lú ru eléyìí. ẹ béèrè béèrè naam aleykum salaam naam. wọ́n kí lọ wọ́n kí jama nu mọ́ṣáláṣí naam kọ̀tọ́ kí jama kan kọtọ kí jama mi ò tún bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá dé ẹ bá wọn ti kí ẹ tò sẹ́yìn wọn pẹ̀lú àníyàn pé ìfẹ́ kí ìṣá kìí ṣe pé lọ́ọ́ máa kí ìṣá ìlọ́tọ̀ ẹ tò sẹ́yìn wọn pẹ̀lú àníyàn pé kí tí ìmáà ń bá méjì tó tó sálámà lásán lẹ́yìn kẹ́ẹ̀tọ́ á dìde rẹ̀ méjì méjì tó kù kó tó bá eléyìí ní tẹ́ẹ̀mà sí kìí ṣe pé ẹ̀tún adájà máa mi lẹ̀ kọ̀tọ̀nà nínú òfin ọlọ́run kọ́ wọn kí jẹ́ méjì láyè kan náà nígbà kan náà kọ́dà نعم عليكم السلام bẹ́ẹ̀ ni ẹni tó bá rówó he tó bá ti mà ipò òun ò lè sọ fẹ́ni tó ní òun ò ní jẹ́ òun lọ tọ́ sí pé kó mu àmọ́ ẹni tó mọ̀ pé tó ń bá mu òun ò jẹ́ kọ́tọ́ kó mu o eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ń ṣàdúrà pé ọlọ́njẹ́ ń rówó he ọlọ́njẹ́ ń rówó he kò tí ì rádùá sí àmọ́ tó wá pé ń sọ pé ọlọ́njẹ́ ń rówó he kí n sì fi wẹ́lọ̀ fọ́dún kan ká má rẹ ni tó ní kó lè bá a di tèmi lálẹ́ kó ṣàdúrà tó bá sì tún ṣe bẹ́ẹ̀ ẹni bu ni báwo ló sì máa sọ yìí pé tó o bá rówó he tá a bá lọ ká má rẹ ni tó ní ìwà burúkú lélẹ́yìn torí ẹ̀ máa fi rora rẹ wò bó ti ṣe bọ́ mẹ́nìkan lọ́wọ́ lónìí ó ṣe é ṣe kọ́ ẹ̀pọ̀ wọ̀tí ẹ̀ náà ni ó ti bọ́ lọ́la gbogbo ní tẹ̀yìn bá ti mọ̀ pé òun ò ní fi wẹ́lọ̀ kọ́ gbọ́dọ̀ mu kó fi ilẹ̀ títí tẹ́rù ọlọ́run tí ó fi wẹ́lọ̀ òfin wa mu wọ́n bá sì jẹ́ pé ẹrú ọlọ́run tí ó mu tí ó jí ni jẹ́ ọjẹ́ pé ẹlòmíì ló jí kìí ṣe wọ̀ ilé ìjẹ́bù sì jẹ́ bí ẹnìkanu tó lòún rówó he òun wá fi wẹ́lọ̀ títí òun ọ̀rẹ́ni tó ní òun ò sì fẹ́ wàhálà tó lè dá òyìn padà síbi tó ń tèrè rárá o tó o bá dá padà síbi tó tiri tí wọ́n bá fi lè jí wọ́n ló ṣe sábàbí tí wọ́n fi jí lákòókò ọláyè láti má mu ṣùgbọ́n ọkọ̀ àfìgbà tó mú sọ ọ̀rọ̀ pé ìrẹ́ni tó ní ọlọ́run ọlọ́fọ́dún kan wàá kọ ìkéde sí ibi tó ti rí yẹn àyíbá mọ̀ tẹ́nìkan bá sọ nǹkan kan nu bí owó tàbí kó pè sórí nọ́mbà yìí so tí wọ́n pè alhamdulillah tó o sì máa lọ wo pépà yẹn lẹ́ẹ̀kan tó bá ti di pé ń sá nítorí ọkọ sára rẹ̀ ó ti ń gbó wàá tún rìn rẹ̀ bóyá oṣooṣù ọ̀sẹ̀ títí tọ́dún kan ìpè náà abọ́lé ẹ̀ tó fi gbé síbẹ̀ yẹn tí kálukú ká rárá o olówó rọ́ọ̀nù ní ẹ̀ because lábẹ́ òfin ọlọ́run bá wa owó yẹn kò sì tí ì jẹ́ tiẹ̀ ó dìgbà tọdún kan bá pé tọdún kan bá pé ìgbà náà ló tó di tiẹ̀ tó ń sì fi ń wẹ́lọ̀ njojúmọ́ bí kọ́jà pọ̀ jáde kó nu mọ́ṣáláṣí ń bi lórí nǹkan yìí ọwọ́ àríhe ọwọ́ àmú àtìgbà yẹn ló ti máa fi lọ sẹ́nìkan sọ́wọ́ nù sẹ́nìkan sọ́wọ́ nù lóde ló ti máa sọ báyìí naam ọ̀rọ̀rùn láti mọ̀ pọ́n lónìí àbí èso lónìí ọ̀rọ̀rùn gidigidi ọrọrùn gidigidi torí pé iná ní islam ò fi sọ yìí pé kọ́ ọ sọ pé ẹni tó bá sọ five thousand nù kọ́ sọ pé kọ́ kọ́ kó pè sọmọ kó ti túra rẹ fún ẹni tó bá sọ owó nù kó pè owó tó bá sọ tọrọ nù owó tó bá sọ sísì nù owó one million owó nígbà tó bá pè tó bá ní ẹjọ́ mo rí ìkéde tẹ́ ẹ ṣe èmi sọ owó nù ní agbọn ibi tẹ́ ẹ ti rówó yẹn èèlò lówó ti yín wọ́n ní apá mẹ́ẹ̀ẹ́dógún ó sì rí pé pọ́n mẹ́ẹ̀ẹ́dógún náà lórí ẹ bíi déètì wo ni ẹ̀yin sọ owó ti ń nù lọ́ba sọ déètì tó síwájú ọjọ́ tó rí àbí èyí tó pẹ́ sígbà tó rí tó eléyìí wọ́n sọ pé tọ̀ á máa wò bọ̀ á máa wò bọ̀ sáwọn owó tẹ sọnù sówó tuntun tuntun ni àbáwọn pépà tó ti gbó gbogbo tó fi lè máa wà torí lábẹ́ òfin ọlọ́run tó bá pé inú àpamọ́wọ́ lọ́ba fowó sí òfin ọlọ́run ni yóò sọ kọ́ lọ àpamọ́wọ́ yẹn àti irú okùn tí wọ́n fi ń so àti èèlò lọ́wọ́ àánú báàgì yẹn tá a fi mà pọ̀ lónìí náà aleykum salaam. tani ma gé òkú èmi ọ̀ma torí tó àmà ti ń sọ̀rọ̀ ẹ mà yàn torí mi ọ̀ma ẹ láwọn tí ma gókù ma ṣiṣẹ́ ń bẹ̀ dáadáa tani ma gé òkú tani máa gé so sọ. àwọn ọ̀daràn bẹ́ẹ̀ ló sì sọ ẹ ẹ ọmọ apẹnu àwọn ọ̀daràn máa lọ jókòó gémẹ̀ náà máa bá tó máa bá sọ. wọ́n máa lọ gé orí òkú yín àti sọ àti sọ tó bá jẹ́ pé ó dájú pé lórí tẹ̀lú yín yẹn òkú ò sèèvù wọ́n padà gé orí ẹ̀ a'udhu billah wọ́n padà yọ fún àtẹ̀dọ́ rẹ̀ a'udhu billah àwọn èèyàn nípa ẹ̀ ọlọ́ wọn àsì rántí pé gbèǹde ń bẹ tonti pé gbèǹde ń bẹ ni wọ́n ń ṣe báyìí tí o bá sí gbèǹde ńkọ́ torí de eléyìí tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ tí máa ń ṣẹlẹ̀ níbi tẹ̀ wá tẹ̀sí rí pé kò sọ́nà tẹ́ fi lè secure orí tẹ̀yẹn tí ó fi wà save kò sí ní tó burúkú ẹ̀sìn òkun yìí síbi tí o bá ti save kò sí ní tó burúkú torí pé mùsùlùmí tẹ́ rí yẹn ní àpọ́nlé ni ń bẹ láyé àbó àá fi òkú wa sọwọ́ fẹ́ni tí ó jẹ tí ó ta lu agbárí fi fọ́kọ̀ mu a'udhu billah wa sin òkú yín sílé ẹ ṣọ́ra o ẹ gbọ́dọ̀ sin òkú sínú yàrá o ẹ sì si sin òkú síbi tọ́jọ́ náà o ẹ sì si sin òkú síbi tí wa wà o ntí àbá jẹ sínú mu kó ajẹ́ pé bàbá wa màmá wa la lọ sin síbi dọ̀tí a'udhu billah ẹ sì síbi kan tí wọ́n ta kété lọ́tọ̀ tí ò ní sínú pé sọ́dún sàtẹ́ bọ ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí tí èsẹ̀ bọ sọtẹ́ bá ti ṣe báyìí à ń bẹ lọ́n mọ̀ burú aleykum Ah, bẹ́ẹ̀ ni tí tiwọn ẹ̀sìn ẹ̀yà ni kìí ṣe ẹ̀sìn agbàgbọ́ bẹ́ẹ̀ àwọn náà dára wọn hmm. àwọn gbàgbọ́ pé nìkan ò lè dára wọn ẹni tó bá ti jọ ọmọ Israel náà ni Yahud sẹ́ríkọ́ ńlá nù ó túmọ̀ sí pé wọ́n rúlò Jesus out totally torí ẹ̀ orí bẹ́ẹ̀ wọ́n wá dòní náà la sọ pé tó bá lọ sí Israel o lè one percent ọmọ Israel tí ń ṣẹ̀sìn nasara o lè rí kọ́dà àwọn ẹni tí ń ṣẹ̀sìn nasara yẹn inú àwọn lárúbáwá ni àwọn tí wọ́n wà ní irú irú wọn lórí tí wọ́n ń nasara so ṣùgbọ́n yahudi gángan àbí Israel rárá o wọ́n ń ṣẹ̀sìn rẹ̀ iná ni máa ń yẹ ẹni tó bá lọ lẹ́nu pé ah àwọn tó yẹ kọjọ́ ga wa tó bá dé tá lọ́ga lárúbáwá náà ẹni tó bá sì bí dáa tó bá pèrún kọ́ mọ́ lọ kírun mọ́kà ó rí bí wọ́n ṣe palẹ̀ rẹ̀ mọ́ ọkàn rẹ̀ balẹ̀ àbí òní balẹ̀ pé yẹ́s dina inda Allahil Islam tó bá ti ń pèrún tẹ́lẹ̀ náà kálukú ti kẹ́sì ọ̀nà subhanallah àmọ́ ń bẹ̀ ọ́ ẹni tí ń lo ago ń lo ago ẹni tí ń dáná ń dáná èéfín tí wọ́n bá ti rí èéfín wọn lọ yọ̀wú dínú àmọ́ àwọn àwọn ìṣẹ̀sìn Jésù torí pé àwọn ti pé Jésù yẹn wọ́n rule out now àìkú torí ẹ̀ wọ́n ti sọ nípa àwọn flashers àwọn tí wọ́n wá láti Ethiopia àwọn Yahudi dúdú dúdú wọ́n ń dáùtì origin wọn dìsìn pé ṣé Yahudi sì làwọn eléyìí náà àwọn ń bá wọn ṣẹ̀sìn wọn wípé torí bàbá ńlá wọn Yahudi ni wọn ẹ̀rí tí wọ́n kó wọn wá lọ́dọọdún láti Ethiopia tí wọ́n Israelite wọn naam aleykum salaam. àwọn tí èsè mùsùlùmí. náà bọ́n ti gbà ah, tí ń tọrọ tí ó jẹ́ kí náà fà ti ń lo aago ń tajà ni. àwọn ah, tó ṣẹlẹ̀ ní pé ń polongo nǹkan kan àwọn tí ń ṣe bára ṣé wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ wọ sọ́sẹ́ so eléyìí ń polongo nítorí kó lè bá ráàyè máa lu aago ká ẹ má fún un torí tẹ́ ẹ bá fún ẹ ti ta'awana 'ala al-ithmi wal-'udwan ẹ ti ṣèrànwọ́ lọ́wọ́ lórí àti sẹ́lọ̀n àti láti takùtọ̀ lọ naam aleykum salaam. ó ń ọba owó nínú pálí ẹja ṣé wò fi lú ẹ lọ bí yorùbá ṣe wí nù pé ṣé wò fi lú ẹ lọ eré tọ̀ wá nù wàá fi lọ wàá lọ bá wọn ẹja ni mo ra owó mo bá nu pálí ẹ lọ gbọnù àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ lọ gbọnù kọgọ wallahi ọlọ́gbọ́n gan torí pé kò fẹ́ di ẹrù ẹlẹ́rù má tiẹ̀ kò fẹ́ ṣègbè tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm wàá lọ gbé bá wọn owó tówó lẹ gbé fún mi gbèsè tẹjà ẹjà ìwé sọjà kò túmọ̀ sí pé ọgọ́ o ìtumọ̀ sí pọ̀ ọ̀gbọ̀n náà àwọn ikú sọ nítorí pé òun dín wàhálà kù fúnra rẹ nu tó bá dijọ́ gbéǹde tó o bá jẹ́ ọlọ́run ló mọ iye tí wọ́n fi kó nínú sẹ́ rẹ tó o bá ní tó o bá ní ọlọ́run iye aburú àwọn míì tí wọ́n dàlẹ́ ọ lórí níjọ́ tó ń fẹ́ ni tí ó sànù rẹ tó tún á kó bá rẹ náà nítorí wọn bá ti pè ń téèyàn kò lè jẹ́ téèyàn náà. wọ́n ní àwọn ni kọ sí eré tíátà eré ìtàgé

islam ọ̀fara mọ́ kẹ́ ẹ lọ sìnkú sí orí tẹ́ kẹ́ ẹ wá fi orí tẹ́ yẹn lẹ̀ fún gbogbo bó bá ṣe lè dàkọ́dà islam ọ̀fara mọ́ kọ́dà ń gbà mí kìí ṣe pé àwọn èèyàn ní lọ gé orí òkú àwọn ẹlẹ́dẹ̀ ní lọ jẹ wọn, ajá ní lọ yọ wọ́n jẹ so kẹ́ ẹ lè bá encourage àwọn èèyàn lọ́wọ́ máa sìnkú sórí tẹ́ kò tó pa lọ sán koríko rẹ̀ lásán. ìgbọ́ sísan koríko gan nígbà míì gbígbà tẹ make everything clear àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́ni tó fẹ́ wá jókòó gbé ni ìtọ́ ẹ̀ka mójútó gan ni pé báwo ni security tó tó yé yóò sì wà láwọn orí tẹ wa nítorí pé èèyàn tó jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé ni ẹ̀hẹ́n bó lẹ́sẹ̀ agbókùn yín lọ bá ẹni tó yẹ pé yọ wá yorí rẹ̀ ìsìláàmù ò sì gbà kẹrẹ sàárè bó lẹ́ tí wàá fẹ́ ṣe ṣebí orí tẹ́ tẹ́ lọ clear yẹn ilẹ̀ ni ti ń sọ bẹ́ẹ̀ ní sísọ ti gẹrẹwu lòun náà ń sọ pé inú eléyìí wọn ti yọrí ẹ eléyìí eh, ìfun rẹ wọn yọ eléyìí ẹ̀dọ̀ rẹ wọn yọ ah ẹni tí ń sọ bẹ́ẹ̀ fa ipò náà lè fẹ̀mí òun wéwu nígbà táwọn atiláwí ìbá dé tó ń bá dúró wájú wọn tí wọn bá rà òun kọ eléyìí ẹsẹ skills torí pé táwọn amọ̀ láàyè ni pé tí wọn bá ṣe orí tẹ ní ìṣẹ́ bá lọ Mẹdínà ẹ̀rì bẹ́ẹ̀ ni maka tó máa ṣe orí tẹ́ wọ́n á ra gbàdí wọ́n á sì ṣe ọgbà yìí lọ́nà tó ti pọ̀ ga á wà á rẹ̀ ni tí ó gùn kè wọnú orí tẹ́ wọn ò sì bí ẹnìkan dáa tó lè wọnú orí tẹ́ láì jẹ́gbà tí wọ́n ṣí ilẹ̀ fún àyàfi tó kù bá kú tí wọ́n ó ṣí títí tí wọ́n fi sìnkú yẹn wọ́n sì tún ti padà security tó sì péye ńbẹ́ńbẹ́ tẹ́ má bí yàn dá lásán kọ́ gan bẹ̀ kọ́ gan sí ẹnu àgbàláhùn wípé òun yọjú wo kíní pé kí ló ń ṣe mẹ́ẹ̀. so tí wọn ò rí báyẹn ẹgbókù lọ sórí tẹ ẹpá ti bẹ anything can happen so eléyìí túmọ̀ sí pé nítorí káwọn mùsùlùmí mójútó ọ̀pọ̀ èso de sàrà sàrà sàrà lásán òkú yìí náà wọ́n sì ń pa oúnjẹ rẹ̀ pọ̀ jù ọ yẹ kí wọ́n ní ètò tó péye fórí tẹ́ ààbò tí ò lẹ́gbẹ́ káti ẹ̀ pé aburú ọmọ ṣẹlẹ̀ bóyá dàkà náà ọgọ́rùn-ún ni ọmọ jẹ́ nìsín ṣùgbọ́n tó ṣe wà nísìn nísìn ní ìsàlẹ̀ general ń bẹ̀ yẹn ni làwọn kan sọ pé lọ́jọ́ kan lásán iye òkú tí wọ́n rí ìta tán gé orí wọn tán ṣe kínní tán ṣe kínní wọ́n lé ní ọgọ́ta so a sì máa ń ní ẹ lọ sìnkú sórí tẹ́ nígbà tó bá ń sin sórí tẹ́ tó yẹ pé irú àwọn ẹni ibú yẹn wọ́n ń retí àti gé orí rẹ̀ ńkọ́ ẹ sì máa pé ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí kò sí lè máa mú kò sí máa mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ni wọ́n ọjọ́ bó ti ṣe jẹ́ tó bá ń gbìyànjú yẹn á gbìyànjú láti ní àwọn ẹ̀ṣọ́ tá a máa sanwó fún tá a sì fọlọ́n fi kọ́ wọn lọ́rùn wọn ò gbọ́dọ̀ gbàbọ̀dè bó ṣe pé yóò mẹ́mìí tiwọn náà lọ ìgbà náà la tó lè ní ìfọ̀kànbalẹ̀ tó péye naam aleykum salaam. kèésì mọ sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọsọpọ ọlọ́run sọ pé ọlọ́run gbẹgùn kè. rárá o rárá o bó ṣe wà náà ni ó wá ibi tó dàgbà dé ń jọ̀hún bẹ́ẹ̀ náà ni ó sì tọrọ ọ̀rọ̀ sánmà kìí ṣe bí ọ̀rọ̀ lẹ̀ tó bá béèrè pọ́kà oníjẹ ìrẹsì oníjẹ ẹ̀kọ́jẹ́ tọrọ sánmà bí ọ̀rọ̀ lẹ̀ tó bá jẹ́ pé béèrè tó so ni pé kò bá láǹfààní jù àmọ́ ò béèrè <laughs> ó ti jọ́ mi <laughs> àlọ́ ti jọ́ mi ó ti jọ́ mi aleykum salaam. pé bọ́dẹ̀ aṣọ fún ti mhm. ah, chance gidi nìyẹn chance gidi nìyẹn. ìdájọ́ kan ṣẹlẹ̀ sí tó wá bá mi lójú náà bibeli kọ́ lọ́ọ́ kà bibeli lọ́ọ́ máa kà fún gẹ́gẹ́ bí àwọn ìtàn amúwáyé bíbélì lọ́ọ́ kà fún torí bíbélì lọ́ọ́ ah, fi sẹ́rí fún ní ìsìn gbogbo ìta àkàkalẹ̀ ẹni ìsìn àríkọ́ contradicting ní táwọn ṣe náà ètò bá láyà tó bá fi lè wá ah ọ̀nà sílẹ̀ ni ọ yọ gbà náà àríkùsẹ̀ wọn láyà wọn láyà láti wá bá mùsùlùmí pé ẹni tẹ́ ẹ wí kò rí bẹ́ẹ̀ ẹ wá ẹ mú wá kọ̀tọ́ kọ̀tọ́ àti dáhùn rẹ̀ bó ló sì lọ fún ọlọ́pàá àbí gbàtọ́ lọ fún lè nìkan. owó tí àwọn tó bá sọ pé òun ló ní wàá dáwó padà fún un lẹ́yìn ọdún kan tá a bá rẹ́ni tó ní wàá dá nǹkan rẹ̀ padà fún un aleykum salaam. ló ń lọ àgbọ̀dọ̀ rẹ̀. Anabilo la là rẹ ẹ anabi rẹ <laughs> torí ní ọjà gbẹ́sìn yìí kéde gbẹ́gbẹ́ ẹnìkan sọ mm, sọ sallallahu alayhi an tajassis al-qabr anabi la rẹ sáré. nǹkan kan wà gbọ́dọ̀ rẹ ẹgbẹ́ rẹ wọn gbọ́dọ̀ rẹ òkè rẹ wọn tẹ́ bá ti gbé sínú sáré ẹ di ojú ihò yín ẹ sì dà pẹ̀bù ẹ sì má gbàgbé rẹ̀ nínú àdúrà ní gbogbo ìgbà kọ́lọ̀ wọn kẹ́ ẹ̀yin náà ẹ padà dára abẹ́ńjọ́ kan kẹ́yìn ló lè bá rẹ ní tí wọ́n mọ̀ sànú yín pẹ̀lú àdúrà náà. kò burú wọn tùrùn kí wọn tùrùn kí láti sọ fún yín pé ẹ máa wọ ẹni tó kírun fún yín ọlọ́wọ́ ṣẹ́ẹ̀tì já ń pé gbogbo ẹ̀yìn sílẹ̀ kí lẹ fẹ́ fi dà àṣà òyìnbó àṣàkáṣà hmm? aṣọ tẹ́ wọ̀ tí ò pọn yín lé kàn lọ́ wọ sọ bígbà téèyàn gbé aṣọ ti lé wọn á wọ gbogbo òdodo hàn ọkùnrin fa àwọn obìnrin kan tó rí wọn ò pé tí ń ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó rí wọn dàrú so wọn wá rùkú tó bá ti rùkú gbogbo ẹ̀yìn rẹ̀ ọ irun bàjẹ́ tí irun lè má mú bá sì bàjẹ́ báyìí irun gbogbo ẹni tó wà lẹ́yìn rẹ̀ bàjẹ́ ẹ máa sọ́ta lọ́fẹ́ síwájú yín kí ẹ bá wà ń sùkú yín bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn kí ló dé sí àsọtọ̀ wọ̀ yígbà tí gbogbo ẹ̀yìn lọ́mọ sílẹ̀ ẹ jẹ́ bó ṣe jẹ́ alákòóbá alákòóbá. bẹ́ẹ̀ bá ti mọ̀ pé lẹ́yìn ìgbà tí àkùnrin yìí ti dé sí àwọn ìwé bẹ́ẹ̀ ni tó bá yẹ pé a ti mọ̀ pé kò sí ní tá a fẹ́ fi bíbélì kan sí kò sí ní tá a fẹ́ fi tọ́rọ́tà kan sí so ṣùgbọ́n tó bá yẹ pé yẹn fẹ́ bá ẹni tó ń sẹ̀sìn yẹn sọ̀rọ̀ sódà tẹ́ fi hàn pé nínú tó ń kà gan ò ṣe ọ̀ tẹ́lẹ̀ láti fi mú un pé kò sọ́nà nínú tó ń ṣe kò sí tó burú mẹ́ àmọ́ fáwọn tí bá mọ̀ fáwọn tí bá mọ̀ kí ẹ sọ pé ọmọ gbé bíbélì wa mọ́ṣáláṣí o àbí kọtọn àfi tó bá pé maka là ń lọ àbí madina àbí baitul maqdis àmọ́ ní ìsìn ọ̀fẹ́ tibí ọ̀fẹ́ lọ sí onitsha ikú wọn kọ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti fẹ́ kọtọ́ anabi sallallahu alaihi wasallam ní kọtọ́ ká di gàrí ẹ̀sìn rìnrìn àjò lọ́sẹ̀sìn níbì kan yàtọ̀ sáwọn mọ́sálásí mẹ́ta mọ́sálásí mi mọ́sálásí mẹ́ka mọ́sálásí baitul maqdis naam aleykum salaam. àti sọ pé kìí sóni naam. Waalaikumsalam. nígbà yẹn ṣe pé ìdílọ sí àwọlá àwọn tó wá wà nígbà ìgbà ìmú ń béèrè pé nípa kútùbà méjì ṣe ẹ̀dá kò fẹ́ kí. kútùbà kìnnì. kútùbà jùmọ̀. àwọn kútùbà méjì májẹ̀mú ni tẹ́ ẹ bá ṣe kútùbà méjì jùmọ̀ ò ní jẹ́ jùmọ̀ à ẹ gbọ́dọ̀ ṣe kútùbà méjì kẹ́ ẹ jókòó tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá kí jùmọ̀ ẹ̀ náà torí ẹ̀ lè má lọ kírun fáwọn èèyàn pẹ̀lú kútùbà kan wọn àti kí náà. aleykum salaam. àtẹlẹ nǹkan gbogbo eléyẹsìn nǹkan tuntun kìí ṣe nǹkan tuntun ní ìsìnkú ẹ̀sìn gbààwẹ̀ gbogbo ìlú tó bá lọ wàá rí táwọn náà èso òru kìnnìkan òru sódà táwọn ọmọlẹ́yìn wọn ò ní gba Islam kìí ṣe nǹkan tuntun ẹni tó bá kàn ṣẹ̀ṣẹ̀ jẹ́ pọ́ ṣẹ̀ṣẹ̀ délé ayé ní ọmọ ìyàlẹ́nu so wọ́n fẹ́ láti kíp àwọn èèyàn wọn bízì kí wọ́n má bàa gba Islam ẹ mọ̀ pé àwẹ̀ kò sẹ́ni tí ó gbò àti káfìrì àbí bẹ́ẹ̀ kọ́ so that àwẹ̀ tẹ́ ń gbà yẹn ẹ̀sìn tẹ́ ń sìn kọ́ mọ́ bá fa ọpọlọ àwọn ọmọlẹ́yìn wọn kún di mùsùlùmí ni wọ́n fi máa fi gbogbo ẹ̀ wọ́n máa lẹ́ mọ́jú ọ̀nà wọ́n máa gbé síbikíbi sóòrù kan wà àgbàyanu ní sẹ́kùn mi dẹ̀rín sẹ̀rín dẹ́kun gbogbo ẹ̀ lóríṣiríṣi. naam. tí yẹn bá kírun tán rárá o àmọ́ bẹ́ẹ̀ o kò síbi tá a ti mọ̀ pọ́ wá kókó sí Allahu akbar kó tó sọ astaghfirullah حديث عائشة very clear in صحيح مسلم يتانا بباكين وتانا سوكي استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام أما الله أكبرنا أعمى عليك السلام ẹni tó dọgba ju ni kó ọmọ kí méjì méjì torí ọrọ anabi sọlá ẹsẹ lọ nítorí sọlá tó lé ẹyẹ mẹtìnnà mẹtìnnà. irun òru rọ́kà méjì sálámà rọ́kà méjì sálámà naam. ẹ jẹ́ kí wọ́n béèrè àwọn tí wọ́n ṣe ẹ jẹ́ kí wọ́n béèrè sẹ́yìn ti gbọ́ ètò ṣe déédéé ẹ fà wọ́n lẹ̀ alexander torí tẹ̀ ń bá ń bá wọn béèrè wọn ò ní mọ iye ẹ̀sìn naam. ẹni tó fẹ́ ra nǹkan ó easy fún láti sọwọ́ lẹ̀ kí ni wàhálà àbọ̀ náà fẹ́ sanwó ni <laughs> tó fẹ́ sanwó kó sọwọ́ lẹ̀ ẹni tó lẹ́rù kò tí ì ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ pé kò ní chẹ́ńjì èyí tí wọ́n ń béèrè ní ìsìn ó ní chẹ́ńjì náà ó ṣẹlẹ̀ ẹ̀ kò mí ni àní.

àrẹ́gbẹ̀sà àrẹ́gbẹ̀sà. ó ti parí ó ti parí wọ́n mọ́ sẹ̀sìn délé àrẹ́gbẹ̀sà. kò sí ní tó burú mbẹ ó sì fi là ní kò sí tó burú mbẹ. <laughs> ẹsẹ̀ tó burú na ẹ bá mọ̀ kọ́ máa wa alaikum salaam à nù. ọmọ ọmọ ọmọ ọmọ sálámà láàánú irun rẹ̀ ti bàjẹ́ àní kọ́dà sáánú ti naam aleykum salaam. jẹ́ ṣé wáyé pé wọ́n sálámà sí ní ẹ̀gbẹ́ ọ̀tún wọ́n sálámà sí ẹ̀gbẹ́ ọ̀tún ṣé. ta ló sálámà sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. ta ni ṣé ìmáàmù àbí ta ni. no yóò sálámà sí ọ̀nà méjèèjì but ní màlìkì ìyá sálámà kan làwọn máa ń ṣe kò bàrún ṣùgbọ́n kò dáa tó. naam aleykum salaam. naam naam kí ni ìbéèrè nù. tí. ẹni tí ó lọ ṣe zina tí obìnrin wa bímọ ó wá fẹ́ so igi lẹ́yìn ìgbà tán bímọ kò sí ní tó burú kó o so igi lẹ́yìn ìgbà tó bímọ ṣùgbọ́n kọ́ mọ ìpè nǹkan ló ń lọ́mọ yẹn torí gbogbo ọmọ tá a bá bí kó tó di kó a so igi ọmọ zina ni wọ́n ń pè nu ṣẹ̀ríà ọmọ zina ìyá lásán ló ní kò ní bàbá àkóbá tẹ̀ ń fà fáwọn ọmọ ọlọ́mọ nu fíyàn bá ń ṣe zina kọ́ lọ́mọ bọ́ dákun kó sànù wa ẹnìkan ń béèrè ó ní àwọn lọ tọrọ àwọn ọ̀rẹ́ òun méjì tẹ̀lé òun lọ tọrọ ọmọbìnrin kan bàtà àwọn wá débẹ̀ bàbá ní àwọn ò lè kọ̀ nígbè kọ́ fẹ́ ọmọ àwọn ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé àwọn fẹ́ kó o ṣe sùúrù fún títí tí ó fi parí sùkúù àwọn ọ̀rẹ́ òun méjèèjì tí wọ́n á bò ń lọ bẹ̀ àwọn bá di mufti wọ́n ní táwa gbọ́ yé inú ọ̀rọ̀ bàbá yìí o wọn àti lóun ò lè kọ́ ọ oníkó ẹ ti dẹlẹ́tọ̀ ara yín o náà máa ń ṣe zina lọ́kùlàlà wọn wá padà lẹ́ni tó sọ fún pé zina máa lẹ́ ń ṣe wọn wá lọ bá bàbá ọmọbìnrin yẹn pé kó sáà ṣe fáwọn wọn fi lè ba àfòpin sí zina tí wọn ń ṣe tí wọn ò lè fẹ́ fi lẹ̀ mọ́ bàbá wọn á rí àfi tó bá parí skul bó ń ṣe sọ àwọn ò sì pé bàjẹ́ ń ti ń ṣẹlẹ̀. wọn á ń béèrè kí àbáyọ kan wà àbí bọ́ọ̀lù alẹ́ ṣe à ń fi ọ torí zina ló ń ṣe yẹn zina ló ń ṣe o táwa ni máa dáyàn márùn kí márùn bá ń ti kú báyìí bàbá ní òun ò rí àbúrú nu ló ti wá túmọ̀ sí kó ti fi fún ọ nígbà tó ṣe pé ara sì ti wà lọ́nà fún bàjẹ́ bí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni mú kí ni ó kù ń gba rẹ̀ máa ń jọ́tọ̀ ọba fẹ́ ní tí èyí àwọn ọmọ ń zìnà nù fa bó ló ṣe fẹ́ jọ lójúmọ́ tó bá sọ̀rọ̀ tó gba lẹ́nu sàn gbé ẹnu ẹ sàn torí ó ti tara rẹ̀ lọ́pọ̀ fún ọ kó tó di pọ̀ fẹ́ ká sọ̀ra fún bàjẹ́ zìnà kò sí tó fẹ́ mú bẹ̀jọ́ rí ibu lọ àkóbá ló sì tún fi ṣe fọmọ ọlọ́mọ kí lẹ̀sẹ̀ ọmọ tó ń fi fẹ́ kọ́ wáyé láì ní bàbá. òun ò ní ní bàbá tí ó jogún ìyá lásán ní ó jogún ṣé n tó ṣe o sì padà dà lọ́la ká wa bí ọba wá ọmọ kan lọ́pọ̀ fẹ́fẹ́ tí wọ́n bá ní kò tí ì yá wẹ́lómi lọ àwọn obìnrin pọ̀ tí ń wọ́kọ ti ṣe pọ̀ náà. salaam. àwọn àtòdé àti inú mọ́sálásí kọ̀tọ́ ká máa lo tẹ̀síbáà kò lè pọ̀ jù lọ torí ọyẹ tí ànábì ní ká ṣe kò ju ọgọ́rùn lọ bó lẹ́yìn tí wàá rí ibi tó ti pọ̀ tá ń fún yín. wọ́n wo ọjọ́ tí wọ́n bí yín wọ́n wo kọ́ màmá yín wọ́n á máa ṣírò nọ́mbà kan fún yín wọ́n lè ní seven seven seven seven seven seven lọ́nà seven lọ́mọ wíńdò ojúmọ́ ẹ̀ ó bí dà ìfìyàjẹrẹ ní bàjẹ́ lórí irọ́ náà. ilà àdéhùn ẹ̀yà pẹ̀lú pọ̀npà rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé tùmọ̀ rẹ̀ ṣe déédéé. ǹtọ́ a lórí ìrìn àjò wọ́n ò tí kú òǹlé ò tí bẹ̀rẹ̀ ìrìn àjò bí àwọn ọmọ tó ń lọ service tí wọ́n sọ pé kọ́sùrù làwọn máa kí níbi tí wọ́n ti ń kámpù ẹ sì tún máa kí jùmọ̀ à ẹ gbọ́ta kúra wọn ẹ̀yin tẹ́ ń kí rákà mẹ́rin méjì kí lẹ́yìn tó ń kí jùmọ̀ àsì ẹ̀yin rìn àjò jùmọ̀ òsì sí fún rìn àjò wọ́n wá da kámpù rú gbogbo èèyàn di mufti ní o kọ́sùrù la máa ké o ẹ̀tún kíjúmà àwọn olódò burúkú ẹ̀rí ẹ̀ bó ṣe jẹ́ ẹni tó bá wà ń kàn tó ti mọ̀ pọ́sẹ̀ mẹ́ta lẹ́sẹ̀ ẹ̀ èso rìn àjò ẹ̀ mọ̀ pé irun yín ni naam alaikum salaam. rárá o. nítorí dáa ni kò kọjú sí alùkìbìlà naam alaikum wọ́n sọ̀rọ̀ kínní. ẹ dákun kí lẹ́yìn ọgbẹ́nu sọ̀hún naam à ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam ẹ̀ máa mú sọkúsọ táwọn kan sọ wá naam à ń sọ̀rọ̀ níta alukurani mú wá kí ni tẹ́nìkan tún sọ mọ́ naam ìwọ́ tààrà òdodo tó ọgbọ́ wa rọ́ọ̀ṣì rọ́bìṣì dànù. ṣebí tuma pé yàn ń dodo naam aleykum salaam. rárá o nítòsí èsì kọjọ́rọ̀ ọlọ́run wà mẹ́ nítòsí dájú pé rọ́ọ̀ni ọ̀ wà mẹ́ ohun tá a sì mọ̀ bódodo ni bí wà mẹ́ oríṣi ọ̀nà mẹ́ta ló kún sí ṣùgbọ́n dájú pé sọ̀rọ̀ ọlọ́run gan lélẹ̀ yẹn torí fi yorùbá bẹ́ẹ̀ nìkan kò sì fi english bẹ́ẹ̀ nìkan kò fi french bẹ́ẹ̀ nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èdè tán translate ẹ̀ sí translation ni wọ́n mú lọ translation ẹ̀ sì pín sọ́nà mẹ́ta ó ṣeé ṣe kó jẹ́ translation of the word of God ó sì ṣeé ṣe kó jẹ́ irọ́ gidi ó sì ṣeé ṣe kó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀rọ torí ẹ̀ náà ṣe sọ pé fifty thousand errors in the Bible ọ̀rọ̀ Ọlọ́run kò sì lè sí àṣìṣe ẹyọ kan nínú tiẹ̀ náà alaikum salaam. wétìrì ló ti fẹ́ kí yẹn naam aleykum salaam kò sẹ́ẹ̀rì tó sọ bẹ́ẹ̀ kò sẹ́ẹ̀rì tó sọ kò sẹ́ẹ̀rì tó sọ bẹ́ẹ̀ yẹn gbogbo foríkanlẹ̀ ló ti lè ṣàdúrà aleykum salaam sọdá kí kọtán kọtán aleykum salaam kò sẹ́ni tó sọ pé last raka kó ṣàdúà kò sínú alukur'an kò sínú sunna gbogbo ìgbà tó bá forí kanlẹ̀ kò bá jẹ́ first raka kò bá jẹ́ second kò bá jẹ́ third kò bá jẹ́ fourth kò sígbà tó lè bẹ́ lọ́n. lárúbáwá ló fi bẹ́ lọ́n kò ṣe yorùbá o aleykum salaam. kéèyàn tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tó o bá dà ní onírun kì í sì sèpọ̀ tẹ̀wọ́ tẹ́tẹ́rẹ́ wọn mọ atu kìnnì kan sọ́wọ́ ọkàn rẹ ọkàn rò lọ́kàn rẹ pé irun báyìí mo fẹ́ kí Allahu akbar ó parí. aleykum salaam. abẹ́rẹ́ pẹ́sítọ̀ yẹn tí yẹn bá bá àwọn tó bá ti kí asiri lọ́wọ́ ẹgbẹ́ yẹn lè jẹ́ rárá kí ló dé tí wò kí ló lásìkò rẹ kí ló sí tó kí ọmọ ọmọ ọparun tí o kí lásìkò rẹ o tún wá fẹ́ jàǹfààní kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀. tó bá yẹ kó èèyàn bá dé ẹ̀záàmù kìnnì pé kìnnì ẹ̀záàmù kìnnì ṣé ẹ̀záàmù lẹ́skúz sọ́lọ́ ló ní kò ṣe ẹ̀záàmù. ọ̀tọ̀ kó kírun ọ̀ràn yẹn nu mọ́tò rárá rárá. kèé mhm. ṣe dandan ni kó forí kan lẹ́mẹ̀ yẹn bó ló ṣe fẹ́ forí kan nínú mọ́tò.

lórí bẹ́ǹchì kò sí àyè má ni òun gẹ́gẹ́ bíi tani ṣé ìmáàmù ni àbí ń dárun kí àbọ̀ wà lẹ́yìn máa ṣé ń dárun kí ni kọ̀tọ́ wọ́n gbọ́dọ̀ dúró sílẹ̀ lẹ̀ òun gẹ́gẹ́ bíi tani pé kí ni àníkọ̀tọ́ tó bá ń pé torí ìgbéraga ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ kò nírun àríkùnsọ̀rọ̀. àbá tó wá ṣàlàyé fún wa kí tí wọ́n bá wà lẹ́yìn náà lẹ́yìn ọ̀bá máa ka fátíà tí ò bá ka fátíà pé tí wọ́n bá tó nǹkan tó bá sálámù lẹ́yìn òní sálámù lẹ́yìn ọjọ́ yẹ̀ fún ohun kan lè méjì wà lẹ́yìn ọjọ́ sálámù. rárá o rárá o kò sí ìrun fún gbogbo ẹni tí ò bá ké fátíà kìí ṣe forí kanlẹ̀ lóòsè kò sí ìrun tó bá kírun tó ké fátíà ó bá pé ó ń dárun kí ó sì wà lẹ́yìn imam ó bá imam. tí ẹ bá máa máa ti òkè kò nírun ní ìforíkanlẹ̀ ọ̀ràn náà. eléyìí ọ̀tọ̀ torí pé kò ságbára fún ẹ láti láti dárun padà sẹ́yìn. kò sí nǹkan kan tí ó sùn lẹ́yìn náà kí ló dé tó rí kàtà sí wọ́n ní kó máa kà á pẹ̀lú fàájì ni tó wà lẹ́yìn máa àwọn sàábé sẹ́yìn ka kí ó lẹ́yìn máa yìí wọ́n ní bẹ́ẹ̀ àsúrékà kí ẹ sì kí wọ́n ní kọ́ ọmọ kà á ní fàájì náà aleykum salaam. ó lè bá báwọn. àwọn yóò dìde yóò kí yòókù náà ẹ wà á kí kankun wà á sálámà wà á tún wà á mú yòókù wà kótó di pé wọ́n kí wítìrì tẹ̀ aleykum wọ́n ń bọ̀ wọ́n bọ̀. kò síbi tí wọ́n ti sọ báyẹn fún ọ kò síbi tí wọ́n ti sọ báyẹn fún ọ pé ńgbà tí lè máa ń bá ké súra rẹ̀ tán ni kò sáré ka o gbogbo ibi tó bá ti rọ̀ ọlọ́run ló ti ka ẹ̀rọ kí n téèyàn sọ ohun ìpè sọ alhamdulilayi àti ikú naam ọba kà kí ìmáàmù tó ka fatia ọba kà lẹ́yìn tó ka fatia ọba kà lẹ́yìn ìgbà tó ka súra kò sí ètò òṣèṣù náà maaleykum. àní kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ iṣẹ́ àṣetán ni iṣẹ́ àṣetán tó bá sì wọ ọwọ́ náà ṣe èèyàn bọ́ lọ́n pàdé tálẹ́ǹtì kọ kò ní fún tálẹ́ǹtì náà. aleykum salaam sẹ́wọ̀n pé táwọn èèyàn ń fẹ́ ọ̀tọ̀ òfin ọlọ́run ọ̀tọ̀ òfin ọlọ́run lẹ́ ń béèrè yìí o mẹ́wàá yín ó sì tó tí ó mú wa sọ pé ní tí èso òfin ọlọ́run òfin ọlọ́run ni so òfin ọlọ́run bó ṣe rí nu èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àwọn èèyàn ń pọn léwé wọ́n ń ṣe wọ́n wọ́n wọ́n wọ́n ń ṣe lọ́sọ̀ kò lè sọ́dẹ̀ tọ̀ ṣebí ọgbọ́ iye èèyàn tí ó wọ náà lẹ́gbẹ̀ẹ́ tí ó wà àlìjẹ́nà wọ́n sọ fún wọn pé nine hundred and ninety nine iná èèyàn kan àlìjẹ́nà ṣé lásán ni wọ́n wọ̀ ni naam maaleykum salaam. wọ́n á zero èwo ọdún àti ẹ dákun islam yìí báyìí ó wà very clear àti gbogbo rubbish tẹ̀ ń béèrè yẹn lọ maaleykum salaam. ká bá ìka pàtì àti ẹ̀mí ìṣúra ni. fattaqullaha mastata'tum. ẹ pààyà Ọlọ́run lóde wọn bẹ́ẹ̀ sí lágbára mọ aleykum salaam. rárá o ìrun ti bàjẹ́ àlùwàlá bàjẹ́ ìrun bàjẹ́ kò sí ládàá kankan fún mi wọn á tún tún bẹ̀rẹ̀ ìgbà tó wọn á tún bẹ̀rẹ̀ sí ó lè jẹ́ pé wọn nìkan ló kì í torí pé kò sẹ́lómi jẹ́jọ́ kí jàmá yẹn mọ́ ìdájọ́ pọ̀ dárùn kí lónìí àríkùn sọ̀rọ̀ ṣùgbọ́n ní dẹ́sẹ̀ pé ọ̀wá kí jàmá torí pé irun rẹ̀ alákọ̀ọ́kọ́ ọba jàmá kó torí pọ̀ já àríkùn lè kí wítìrì wítìrì là ń pè kí ẹ ṣe ṣẹ́fì wítìrì.

kéèyàn kí ọ̀run tán pẹ̀lú imam lọ́dà tó bá mọ̀ kó lọ kí wítìrì ńlẹ̀ àsìkò tán kí wítìrì sálámà pẹ̀lú imam ò ní sálámà wàá dìde láti mú kan kùn

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك